Àwọn olórí oko ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n jọ wà papọ̀ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n tú wọn ká, ìyún Gómìnà Adémọlá Adeleke ti ìpínlẹ̀ Ọ̀ṣun àti Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n mà ti tú àṣírí wọ́n ti sọ̀rọ̀ lórí ìjà tí wọ́n ló ń lọ láàrin ara wọn o. Ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó iná sì ti lọ sọ̀rọ̀ lórí ẹ̀ o tí wọ́n sì jẹ́ kó di mọ̀ pé àfisẹ́yìn tí eégún fi aṣọ ni ìjà tán ló wà láàrin àwọn nítorí pé àwọn ti parí ẹ̀ báyìí o àti pé ọ̀rẹ́ làwọn ń ṣe táwọn yóò sì sa gbogbo apá àti agbára wọn láti jẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá kí ẹgbẹ́ òṣèlú PDP kó jáwé níbẹ̀ kó jáwé borí níbẹ̀ pàápàá ìpínlẹ̀ Ondo tí ètò ìdìbò gómìnà wọn tó ń bọ̀ nínú oṣù kọkànlá tí a fẹ́ mú yìí kì í ṣe ìròyìn mọ́ pé àárín gómìnà Ṣèyí Mákindé àti gómìnà Adeleke kò gún régé tẹ́lẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ìpínlẹ̀ àwọn méjèèjì jọ fẹ̀gbẹ́ tira wọn àtọ́jọ pààlà ni tó sì tún jọ jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP méjì nìkan ṣoṣo nínú ìpínlẹ̀ mẹ́fà tó wà nílẹ̀ Yorùbá ṣùgbọ́n tí àrìnwò ògúnrégé kódà lásìkò tí gómìnà Adémọ́lá Adélékè tó ń díje du ipò gómìnà ní ọdún 2022 ìyẹn ọdún méjì sẹ́yìn níṣẹ́ ni gómìnà Mákindé ò débẹ̀ tí ò bá polongo ṣùgbọ́n lọ́dún yìí eré àláfíà jọba táwọn méjèèjì tán parí ìjà wọn tó sì di ọ̀rẹ́ padà ṣá o lọ́jọ́ ìṣẹ́gun ìyẹn ọjọ́ tuesday ọ̀sẹ̀ yìí ti ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá the fifteenth of october twenty twenty four ti àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú pdp tí alága wọn èèyàn gómìnà bala muhammed ti ìpínlẹ̀ bauchi síwájú àti alága àgbà ẹgbẹ́ òṣèlú pdp alhaji eliyasu umar damagum tó ṣí lọ síwájú wọn lọ sí ìlú àkúrẹ́ láti ṣíde ìpolongo ìdìbò fún olùdíje gómìnà ìpínlẹ̀ ondo èèyàn ọ̀gbẹ́ni ajayi agboola ìní Adeleke àti Makinde ti sọ̀rọ̀ pé kò síjà nu PDP mọ́ ò bóyá lókè ni tàbí nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ló jẹ́ kó dì í mọ̀ pé òun àti Adeleke ìyún Makinde lòun àti Adeleke táwọn jọ jẹ́ gómìnà PDP méjì péré nílẹ̀ Yorùbá ó lọ́rẹ̀ẹ́ ọmọ ìyá làwọn ń ṣe báyìí o kò sí ìjàmọ́ láàrin àwọn tó sì ní àwọn yóò sa gbogbo agbára wọn láti jẹ́ kí Agboola kó di gómìnà ìpínlẹ̀ Ondo nítorí pé kárìn báyìí kárìn kápọ̀ yẹ báyìí ló ń yẹ ni àti wípé bí àwọn bá ti gba Ondo fún PDP yóò di wípé àwọn PDP àwọn tí ń pọ̀ sí ilẹ̀ Yorùbá yóò sì tó ìpínlẹ̀ mẹ́ta táwọn ti ń darí nìyẹn.